ẹ káàbọ̀ padà ìròyìn sì ń tẹ̀síwájú ṣùgbọ́n bí ẹ̀yin bá ní ohun kan tàbí ìkejì tí ẹ fẹ́ fi tó wa létí ní tẹlifíṣàn Orísun ẹ pè nọ́mbà tó wà ní ìsàlẹ̀ mú màwòrán yín tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ síbẹ̀ gẹ́gẹ́ a ó sì dá yín lóhùn. àjọ àgùnbánirọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn National Youth Service Corps NYSC ti dá iṣẹ́ ìdàgbàsókè agbègbè ìyẹn Community Development Service CDS eléyìí tí wọ́n máa ń ṣe dúró láì tí ní ọjọ́ kan pàtó tí wọ́n yóò padà bẹ̀rẹ̀ rẹ̀ nítorí àrùn búburú kòrónà eléyìí ló wáyé lẹ́yìn bí ọjọ́ mélòó kan tí wọ́n ti gbogbo àwọn ìpàgọ́ agùnbánirọ̀ ìyẹn NYSC camp káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ àtẹ̀jáde ọ̀hún tó ní ìbuwọ́ olùdarí ètò àti ìgbanisíṣẹ́ nínú àjọ NYSC Abdulrasaq Salau sọ wípé dídá ètò CDS náà dúró wáyé nítorí àkọsílẹ̀ àrùn kòrónà tó ń fojoojúmọ́ pọ̀ sí ní Nàìjíríà àwọn àgùnbánirọ̀ tó sì ń sílẹ̀ bàbá wọn ló máa ń pàdé lẹ́ẹ̀kan lóṣù ní ìjọba ìbílẹ̀ wọn àti wípé èrò máa ń pọ̀ níbi ìpàdé náà tó máa ń jẹ́ kí ara máa kanra èyí ló sì léwu púpọ̀ nítorí ìtànkálẹ̀ àrùn covid-19 bákan náà ni wọ́n ti pàṣẹ fún gbogbo àwọn tó ń ṣàyẹ̀wò àti àwọn amójútó ibi tí àwọn agùnláràn ti máa ń pàdé láti rí wípé wọ́n tẹ̀lé òfin àti ìlànà eléyìí tó wà níbẹ̀ lákòótán àjọ náà wákàdí ọ̀rọ̀ wọn nílẹ̀ wípé nítorí ààbò ẹ̀mí àwọn àgùnbánirọ̀ àtàwọn òṣìṣẹ́ rẹ̀ ní ìgbésẹ̀ náà ṣe wáyé gẹ́gẹ́ bí àrùn eléyìí tó máa ń yára ran àwọn ènìyàn tó sì ń ṣekú pani ikọ́ fèé ìyẹn tuberculosis ṣe máa ń mú wàhálà wá ní ẹ̀ka ètò ìlera àti ọ̀rọ̀ ajé bí ó ti ń gbẹ̀mí ọ̀pọ̀ àwọn ènìyàn méjìdínlógún láàrin wákàtí kan lójúmọ́ nípasẹ̀ eléyìí ènìyàn òjìlénírínwó ó dín mẹ́jọ four hundred and thirty two ló máa ń papòdà lójúmọ́ tí àwọn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́jọ one hundred and sixty thousand ènìyàn sì máa ń fayé sílẹ̀ lọ́dún lágbàáyé nítorí kọfẹ́ tuberculosis nítorí ó wà lára àwọn tó ní àrùn náà jù lágbàáyé nítorí ipò kẹfà ní orílẹ̀-èdè nàìjíríà wà nínú àwọn tí wọ́n ní àrùn ikọ̀fẹ́ tó pọ̀ jù ní àgbáyé àti àkọ́kọ́ ní ilẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí ìjábọ̀ ọdún 2018 orílẹ̀-èdè nàìjíríà wà lára àwọn orílẹ̀-èdè ọgbọ̀n tó ní àrùn tuberculosis tó pọ̀ jù eléyìí ló di mímọ̀ nípasẹ̀ olùdarí KNCU Nigeria Bertrand Odume nínú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn ó sọ̀rọ̀ ó sọ wípé lásìkò tí àwọn ń ṣàmì àyájọ́ àrùn ikọ́ fèé èyí tí ó jẹ́ ọjọ́ ìyàsọ́tọ̀ tí àjọ elétò ìlera àgbáyé fún wọn láti máa ṣe àgbékalẹ̀ ìmúrasílẹ̀ àyájọ́ ikọ́ ọ̀fẹ́ ọ̀hún eléyìí tí yóò wáyé nílùú Àbújá nínú ọdún 2018 ó sọ wípé mílíọ̀nù kan àti dé ènìyàn ló papòdà látàrí ààrùn ikọ́ ọ̀fẹ́ àti wípé àwọn ọmọ ẹgbẹ̀rún márùnlénígba two hundred and five thousand wà lára àwọn àti wípé bí ìdá márùnléláàádọ́rùn-ún ninety five percent ni ó wà ní ilẹ̀ adúláwọ̀ níbi tí ìṣẹ́ ohun ìyà pọ̀ sí lákòótán ìròyìn ọ̀hún fi yé wa wípé àwọn orílẹ̀-èdè lágbàáyé ti ń ṣe ìpàdé lórí àti wagbo dẹ́kun sí àrùn búburú ọ̀hún eléyìí tí wọ́n ń pè ní covid-19 àrùn corona ní mímúra sílẹ̀ fún àọjọ́ ìyàsọ́tọ̀ àrùn ikọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti fi òfin dé ọkọ̀ bàálù sí pápákọ̀ òfurufú Muritala Muhammed tó wà ní ìlú Èkó àti pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe International Airport tó wà ní ìlú Àbújá ó sọ wípé ìgbésẹ̀ ọ̀hún wà lára ìgbésẹ̀ láti pagidínà ìtànkálẹ̀ àrùn COVID-19 ní orílẹ̀-èdè Nàìjíríà mínísítà fún ètò ìlera dókítà Ọ̀sàgì Ẹ̀nárìrè kéde eléyìí nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn wọ́n wá ní ọ̀rọ̀ sì ń lọ lórí rẹ̀ bí ó bá ṣe wá jẹ́ a ó máa fi tó ẹ̀yin ará ìlú létí. àwọn ènìyàn sọ̀rọ̀ lórí ìdákúrekú iná mọ̀nàmọ́ná àti bí ìjọba àpapọ̀ ti ń ronú àti gbé ìgbésẹ̀ tó ń ti ìgbésẹ̀ èyí tí wọn yóò lò láti fi owó kún owó iná eléyìí tí àwọn ènìyàn ń lò ẹ jẹ́ kí a gbọ́ ìtúpalẹ̀ eléyìí lọ́dọ̀ Sekinat Raji Ọláìdé. iná mọ̀nàmọ́ná jẹ́ ohun tó ṣe pàtàkì tó ṣe kókó nínú ìgbé ayé ọmọ ẹ̀dá nítorí láìsí iná kò sí ohun tẹ́nìyàn lè ṣe nígbà mìíràn nítorí wípé ó ní ipa tó ń kó lórí ètò ọrọ̀ ajé àti ìgbé ayé ènìyàn àmọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni ìdákúrekú iná ọba ti ń wáyé bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn apá ibì kan ṣì ń rí iná lò ju àwọn mìíràn lọ síbẹ̀ kò sí ibi tí ọ̀rọ̀ iná ọ̀hún kò dé bí a kò bá gbàgbé láìpẹ́ yìí ni àjọ apínnáká ilẹ̀ nàìjíríà fi léde pé láti ọjọ́ kìíní oṣù kẹrin ọdún yìí lọ àwọn ará ìlú yóò bẹ̀rẹ̀ sí ní san àlékún owó iná ó wá jẹ́ ohun tí ó kan àwọn ènìyàn lóminú lórí bí wọn yóò ṣe máa san àlékún owó iná tí wọn kò rí lò eléyìí ló wá mú tẹlifíṣàn Orísun bọ́ sóde láti gbọ́ ohun tí àwọn ènìyàn ní sọ lórí ọ̀rọ̀ ọ̀hún olúkúlùkù ló sì sọ bí ó ti rí lọ́kàn rẹ̀ ẹ jẹ́ ká gbọ́. àrí náà ń iná yìí dákúdájì dábà wo nísìn ẹ máa gbóhùn jẹnrétọ̀ káàkiri nísìn so kò sí iná rárá so wọn tún wá fẹ́ fowófó kùn kò kò kò sí nǹkan kan kò kò dá rárá àwọn ọdẹ promise pé wọn máa fún wa ní kùpé mítà láti bẹ àdẹ ń gbọ́ pé wọn ní pé kùpé mítà wọn kó síbì kan bóyá irọ́ ni àbó òótọ́ ni àmọ́ bọ̀tà máa ń tà kan lè sọ́ńbẹ̀ ni pé abẹ̀ wọ́n kọ́ńtírà kan gbìyànjú láti pé kán lè kán lè gbìyànjú fún wa láti fún wa ní iná láti lò. tọ̀rọ̀ iná ìbọn ṣe ń san wọn they are talking about prepared, in which I supported wípé nǹkan tó bá lò tó bá lò òun náà máa fún ẹ not like the former one tá à ń lò wípé okay o whether iná wà iná ò sí they still bring bill tó dẹ̀ pé extortion lèmi kà yẹn kún wípé wọ́n ń rẹ́ wa jẹ ni gbogbo nǹkan tó bá yẹ kí wọ́n tọ́jú nípa ọ̀rọ̀ iná kí wọ́n tọ́jú ẹ̀ tí ò bá síná gbogbo iṣẹ́ máa lọlẹ̀ ni kò sí even nínú ilé òní akọ ẹ̀ ò lè balẹ̀ nítorí pé òní rí nǹkan ìtura karatu ara ẹ̀ á máa gbóná ni ṣùgbọ́n ní ọ̀rọ̀ ìjọba wọn lè ràn wá lọ́wọ́ gbogbo wọn transformer wa tó ti bàjẹ́ wọ́n ti do wọ́n ti dògbólógbò wọ́n kàn paint wọn ni kí wọ́n bá wa mú kúrò kan gbé tuntun síbẹ̀ aráàlú gan aṣojúṣe wọn gẹ́gẹ́ bí aráàlú owó tó yẹ kán máa san fún ọ̀rọ̀ náà wọ́n á máa san torí pé nǹkan tí wọ́n ń lò wọ́n rí kò ṣe pé nǹkan tí wọn ò lò tán ní kán máa mówó wá kò rọrùn kò tèmi rò pé ó yẹ kán ṣe nìyẹn o gẹ́gẹ́ bí ìjọba fún ará ìlú o káwa náà lè ṣe ojúṣe wa gẹ́gẹ́ bí aráàlú fún wọn láti máa sanwó iṣẹ́ tí wọ́n bá ṣe fún wa ìdí tí wọ́n fi fowó kúnwó náà wa ó yẹ kán jẹ́ ká mọ̀ tó ẹ pé nǹkan tó ẹ pé ọwọ́ wa ló wà a máa mọ̀ pé à kíní yìí o ó ṣe dandan kí kíní kó lọ sókè sí ṣùgbọ́n ara òde aráàlú iṣẹ́ ni iṣẹ́ ò lọ déédé ọjà ò lọ déédé kò síná àárọ̀ ọ̀sán alẹ́ ẹ máa ma fọ́ yún ara ni onífàànù lé kò lè fẹ́ tó bá dẹ̀ di parí oṣù wọ́n á mú wá dá wọ́n á mú ìwé iná wá tọ́kọ́ tó wí wọ́n ti gorí òpó wọ́n ti géná kò sẹ́ni tó lè sọ̀rọ̀ ta ló fẹ́ mú ìjọba. nǹkan mo rí sí ọ̀rọ̀ náà ni pé kọ́ọ̀sì bíi tán mú wá yẹn fún ìyẹn first one kọ́ọ̀sì bíi yẹn ti pọ̀ náà so kan bá kọ́kọ́ ìdúsí week course yẹn so this time I know weather to wà ń tà ń sìn kò yẹ kó máa múná lọ rárá ẹjọ́ kan tá a fẹ́ nìyẹn. wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti gbé ìgbésẹ̀ lórí rẹ̀ nítorí kò ní dára káwọn ará ìlú máa sanwó ohun tí wọn kò rí lò ní ìlú tó lọ́ba tó níjòyè Sekinat Ọláìdé Rájí. kò jẹ́ bí Sekinat Rájí Ọláìdé ṣe jẹ́ eléyìí lábọ̀ fún wa ní báyìí ẹ jẹ́ kí a tún lọ pàdé Sekinat Raji Ọláìdé bí ó ṣe ń fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ bí àpẹẹrẹ òfin eléyìí kónílé ó gbélé tí wọ́n ṣe fún àwọn akẹ́kọ̀ọ́ ní tòrótìbù ìpínlẹ̀ Èkó ṣe bẹ̀rẹ̀ báyìí bí kò ṣe sí àwọn ọkọ̀ púpọ̀ tí ó ń rìn àti bí ojú ọ̀nà ti dá tó ń ti àwọn iléèwé kan tí wọ́n wà ní títìpa ẹ jẹ́ kí a lọ pàdé Sekinat Raji Ọláìdé tó ní àtúpalẹ̀ eléyìí lọ́wọ́. òye ti ń fojú hàn gbangba bí ọjọ́ ajé yóò ti rí bẹ̀rẹ̀ láti ọjọ́ Ẹtì látàrí òfin kónílé-ó-gbélé tó ti wà fún àwọn ọmọ iléèwé tó ń ti àsokọ́ fún àwọn ìpéjọ ènìyàn tó bá ju àádọ́ta lọ yálà ní òde àríyá ibi ìjọsìn tàbí ilé ẹ̀kọ́ páro ni àwọn ọ̀nà agbègbè kọ̀ọ̀kan dá látàrí àìlọ iléèwé àwọn ọmọ kan ọ̀pọ̀ iléèwé aládàáni àti ti ìjọba ló wà ní títì pa nígbà tí àwọn kan nínú iléèwé ọ̀hún bẹ̀rẹ̀ ìdánwò pàjáwìrì fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ náà bí a kò bá gbàgbé pé nítorí àrùn kòrónà ni òfin ṣe dìde láti so gbogbo àwọn òde àríyá àti àwọn àpéjọ ọlọ́kan-ò-jọ̀kan kọ́ nítorí ààbò orílẹ̀-èdè yìí ní èyí tí òfin ọ̀hún sì kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ọmọ iléèwé gbogbo bẹ́ẹ̀ sì ni ìjọba ti rọ àwọn ènìyàn láti mú ètò ìmọ́tótó ní pàtàkì kí wọ́n sì máa wà ní ojú lalákànfin ṣọ́rí lórí àrùn kòrónà Sekinat Ọláìdéraji kò jẹ́ bí Sekinat Raji Ọláìdé ṣe mú àtúpalẹ̀ eléyìí wá fún wa tó kò ní jù báyìí lọ fún ìròyìn wa mẹ́wàá ti àsìkò yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ farabalẹ̀ tí ẹ bá wa wo àwọn ìròyìn wa ọlọ́kan ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé àrùn búburú covid-19 tí a mọ̀ sí corona ti wà níta gẹ́gẹ́ bí àwọn kan ti ń sọ wípé kúrúnà la mọ̀ ti àwọn àrùn ilẹ̀ yorùbá sí ṣùgbọ́n corona kì í ṣe àrùn tiwa nítorí náà ẹ jẹ́ kí a gbé ìgbésẹ̀ láti pàgídínà gbogbo ohun tó lè fa ààrùn kòrónà sí wa lágọ̀ọ́ ara nítorí wípé orí yéye ní mògún ó ń lọ̀rọ̀ kòrónà o àìṣẹ̀ ló pọ̀ kárí dájú pé à ń ṣe ìmọ́tótó ọwọ́ wa à ń fi ọṣẹ àti omi fọwọ́ wa lóòrèkóòrè a sì ń lo ohun ìpawọ́ tí a mọ̀ sí sanitizer láti máa rí dájú wípé àwọn kòkòrò àìfojúrí ó ń kúrò lọ́wọ́ wa ká tó fi ohunkóhun sẹ́nu àìsàn kò ní fi ilé wa ṣe bùgbé àlàáfíà kò sì ní jìnnà sí àgọ́ wa tí fi máa di ọ̀la tá ó máa fi ire àti àánú pàdé lórí àkọ́tún ìròyìn mẹ́wàá lórí Orísun orúkọ tèmi ni ṣògo rẹ̀ ní kejì abiona ó